alhamdulillah ọpẹ́ fún ọlọ́run ọba wa wasalaatu wasalaamu alayhi anu ọlọ́run ìkẹ́ ọlọ́run kọba nàbí náà wa ala alihi wa ashabi ajma'in kọba gbogbo àwọn ará ilé pátá àti gbogbo àwọn sahaba pátápátá nínú àwọn ìgbàgbọ́ wọn òun náà ni tekfiru sahaba wa la'anuhum especially àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó jẹ́ àgbà sahaba àwọn sàábà tí wọ́n yọ kú mẹ́ tí wọ́n yípa àwọn kèfèrí òun náà ni al ibn al-Aswad Mikdad àti Abu Dharr al-Ghifari àti tanilẹ́kẹta Salmanu al-Farisi àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọ́n yọ àwọn yẹn kú kí láwọn yẹn ṣe fi yọ wọ́n kò kankan tó ẹ̀yọ́ miami ọ̀kan nínú àwọn àgbà wọn wọ́n pè ní al sẹ́rí gbogbo ń dáǹsọ ipátá àti ń dáàmà kàyí ó wà nínú tírà àwọn tí wọ́n kọ́lẹ̀ ní o òun tó yàtọ̀ táwọn sún fídíẹ̀ díẹ̀ o sẹ́rí àwọn sún fídíẹ̀ tí àwọn ìsábà sọ igi ọlọ́run dígi láàrin èrò nígbàtí wọ́n bá wà nù yàrá pẹ̀lú àwọn tí wọ́n fẹ́ ni wọ́n máa ń ṣe kíni ni wọ́n máa ń yọ sọ nítorí ìlókàn bíi pé ta bá fẹ́ gbowó tẹ́lifíà ní Tìjàníyà torí mi náà wa igi ńlọ́lọ́ọ̀lọ́ ń dígi nì kílélẹ́ yìí Allah gbogbo nǹkan Allah ṣé àgbà tìjáníyà ní ó láyà láti lọ lè sọ lórí tẹlifísàn kò lè sọ ọ́ àwọn sí à ń sọ ọ́ lórí kébù wọ́n sọ lórí tẹlifísàn wọ́n sọ lórí íńtánẹ́ẹ̀tì àyákò wọn wọ́n ni ọ̀kan nínú wọn wọ́n pè ní Al-Kulayni oníkánà náà so ahla riddatin lẹ́yìn pàtà nàbí lọ́tá gbogbo àwọn sọ̀hábà tó kù ó ní gbogbo wọn padà sí rídà wọn padà bẹ́sẹ̀ sẹ́yìn wọn padà fi ìsìláàmù lẹ̀ wọn làbọ́ kí fi ìsìláàmù lẹ̀ pẹ̀lú ìjọba tó ṣe yẹn wọ́n mọ́rùn wọn ló ti fi ìsìláàmù lẹ̀ pẹ̀lú ìjọba tó ṣe yẹn táàjọ ń kà nínú tíra bàbá tí wa táwọn kọ wa láti ibùtì dáyí àti ìdájí àti tánáwì àtàwọn jàmíà ti tá lọ wọ́n ní rọ gbogbo ẹ̀ wọ́n ní gbogbo wọn ti di kèfèrí lẹ́yìn ànábì o Usman bin Affan gbogbo owó tọ́lá sínú ẹ̀sìn yẹn wọ́n ní ó ti di kèfèrí lẹ́yìn ànábì o wọ́n láfa àwọn mẹ́ta péré àwọn náà làwọn mẹ́ta ti mọ̀ dárúkọ yẹn gbogbo àwọn tírà yẹn àwọn náà ni wọ́n kọ́ fúnra wọn àwọn ọ̀tàn yẹn àwọn náà wọ́n sọ fúnra wọn ẹlẹ́ẹ̀kẹta akídàtú ash-shay'iyya fil Qur'an alukọ́ránì ta dìmú yìí alukọ́ránì tiwa tó bẹ̀rẹ̀ láti ibi Fatiha tó sí Suratu Nas yẹn wọ́n ní sẹ́yẹ́rẹ́ alukọ́ránì yẹn wọ́n ní àwọn sàhábà àwọn àgbààgbà sàhábà wọ́n ti yí padà ọ̀tọ̀ ní tán gbélé wa lọ́wọ́ àwọn kan nù wọn wọ́n ní kùránì tí ànábì fílẹ̀ gan kò sí lọ́wọ́ wa nǹkan mà dé jama ẹ̀rí gbé kan dídé kẹ́nìkan gbélé ìgbọ́ kó lóun ti ṣíà àbí kẹ́nìkan ọmọ tó pé ṣé ṣíà yìí ṣe mùsùlùmí ni àní ayédàkọ́dé pé ṣíà ni ọ àbí kọ́dé pé ojú ẹ̀ dúdú ọ̀ọ̀kà nípa ṣíà àtàwọn àkídà wọn ọ̀dọ̀kọ́tì wọn ọ̀gbọ́rọ̀ wọn bẹ́ẹ̀ ni ọ̀láǹfààní sí wọn níbi wọ́n ti ń sọ̀rọ̀ àbíkó sì jẹ́ mohanid mohanid ni pé ọmọ pé ṣe ọ̀dá àmọ́ òun ọmọ lo àwọn ẹ̀rí wọn àtàwọn tíra àwọn fẹ́yìn alùsúnà torí pé àwọn ọ̀tá alùsúnà tó ga jùlá iṣẹ́ àni àwọn ni wọ́n parọ́ mọ́ ṣèkò bin abu wahab àwọn ni abu rẹ́ra àwọn ni wọ́n dasọ̀ ibù kárí àti muslim ru àti gbogbo àwọn tíra ni wọ́n tẹ́lẹ̀ àwọn fẹ́ dá gbogbo ẹ̀rú kẹmẹ́rin kan tí ìbá wọn ń bìlí gbogbo táwọn ṣe à ń sọ àbáwọn tẹ́ ń katẹ́rà ṣe à sẹ́mọ̀ pé ẹ̀sìn ọmọ bọ́mọ̀ ẹ̀ lọ́wọ́ ni ìtẹ́yìn ti gbé dání lẹ́sìn tọ́lá làáfíà yóò di tẹ́yìn ó gbé jùsílẹ̀ padà nígbà ìbá ti gbogbo púpọ̀ tẹ́yìn bá ti ka ìkàkùkà láti fún námọ̀ gbogbo àwọn tán fẹ́ spread àtẹ̀ṣẹ́yọ̀ tí wọ́n fẹ́ spread ẹ̀sìn ṣe à nílẹ̀ Yorùbá àtúnṣe wọn amójútó wọn kọ́dà àtún fún àwọn ilé ìjọba lọ ọ̀kan nù wọn wọ́n pè ní alukulaini ó ní tíra kan tẹ́kùn alikafi tíra yẹn wà ó ó wà lẹ́ni nẹ́ẹ̀tì ó wà káàkiri wà lọ́ra ni ó ríra ẹ̀hẹ̀ wọ́n ní wọ́n ní indana mọ́ṣáfún wọ́n àwa ní tíra tiwa kùránì tiwa òun náà ni mọ́ṣáfù Fatima mọ́ṣáfù Fatima wọ́n pè àgbẹ̀ adé mọ́ṣáfù tó gbọ́ mọ́ àwọn náà tí wọ́n ní mọ́ṣáfù tí wọ́n pè ní mọ́ṣáfù Fatima alayhi assalam bó ti sàlàyé ó ní wà máa yìí ríhìn máa masáfù Fátímà ta ló fi masáfù náà kùránì náà ta ló fi mayin ta ló fi mayin masáfù fíhì mẹ́tìlì kùránìkùn haza tàdáta marat ó ní ó tóbi débi pé ó tó kùránì tí ń tẹ́lò yẹn lọ́nà mẹ́ta ó ní wàlá kùlẹ́yìn ní olóhùn fọlọ́hùn bá búra nínú àwọn àgbà Hmm? min kùránìkùn harifun wáhid aláàfí ẹ̀yọ ọ̀kan nínú àwọn aláàfí tó wà nínú kùránì tí kò sí nínú kùránì táwọn sọ yìí oun ni kùránì tánàbí ti kalẹ̀ ṣẹ́rẹ̀gbẹ́ nǹkan ti dé jama alikafi tabawo page 239 ibelowa èyí tí wọ́n tẹ̀ ní tọ̀hárá 99% ara ran ẹ̀sìn táwọn sí hajji ni wọn hajji wọ́n kàn wá tí wọ́n sì débi sàárè ànábì wa Muhammad sallam sábà pé ẹgbẹ́ ànábì wọn sàn Abubakar àti Umaru sí wọ́n sálámà sí ànábì assalamu alayka ya Rasulullah tí wọ́n sálámà tán wọ́n ní la'anatullah ala Abubakar la'anatullah ala Umar fẹ́ fẹ́ <laughs> lọ́kàn tasí sheikh Uzayfi imam Uzayfi lọ́ tasí létíjọ́ kan wọ́n fẹ́ bẹ̀rẹ̀ kútúbà jímà ni bàbá ń ka koran lọ́wọ́ bàbá kan gbọ́ tí ń sọ lẹ́yìn pé la'anatullah ala bakiri la'anatullah ala umar bàbá ti change hutu bàtà fẹ́sẹ̀ ni ní bá kóyá wọn lọ́dún náà àwọn sọ̀hábà nẹ́bì tí wọ́n wà pẹ̀lú ànẹ́bì tí wọ́n bá nẹ́bì jagun ẹ̀sìn tí wọ́n dúró ti islam tí wọ́n gba islam fún wa ẹ̀sìn wá gbàgbà fún gbàgbọ́ yíta ń sọ yí náà ti kò sójú yí àkọọ́lẹ̀ mú náà ni àkọọ́lẹ̀ mú tí wọ́n kọ́ọ́lẹ̀ tẹ́ẹ̀sì rírọ́ tẹ́ẹ̀ bá ń rí pt ẹ̀ tíra rọ́ bá ń tẹ́ tẹ́ẹ̀ dáwọ̀ ẹ̀dúró àwọn èèyàn padà gbà ó tẹ́ ẹ̀ bá ń tẹ́ ẹ̀ bá ń rìpíìtì rọ tẹ́ ẹ̀ dákẹ́ àwọn èèyàn padà gbà ẹ bá tó wá rówó ná sí i àá kó tó wá jẹ́ ìlú tẹ́bi wà ebi mẹ́lẹ̀ haúsá ebi mẹ́lẹ̀ yorùbá táwọn tá a wúyì tí wọ́n bá rí owó gidi tẹ́ bá gbówó fẹ́ lómi ìmọ̀ mọ́sálásí mi yóò lóhun ìsìlámù máa pé ṣé àlọ́ máa ṣe kí ni lọ́wọ́ máa ṣe à gbogbo tí kún ṣe lẹ́jọ́ ayé ìtẹ́lẹ̀ náà jálàbí náà ni tó sì lẹ́pẹ́ ní tọ́ bá kátẹ́rà àwọn ṣẹ́ àyín yóò kórìíra àwọn alùsùn náà nítorí pé alùsùn náà wọn ni wọ́n dúró lé àwọn ṣe àlérí báyìí àwọn ni òjídáwà wọn fẹ́ ní òjídáwà wọn spread káàkiri ayé wọ́n dì stop ṣe à inú dẹ̀ ń bí wọn ní gbogbo ayé ni o kìí ṣe Nàìjíríà nìkan o ẹ̀dá kò torí tọ́lọ́wọ́ bá wa ẹ̀dá mójútó àwọn ọmọ wa wọ́n ní Kùránì tàwọn ọ̀tọ̀ ni o wọ́n ní àwọn àgbààgbà sàhábà àwọn ni wọ́n yọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ááyà tó ní í pẹ̀lú àlì nínú Kùránì gbé kùránì ìtẹ́gbé lọ́wọ́ yẹn gan-an wọ́n ti dàrú mọ́ yín lọ́wọ́ ọ̀rọ̀ ni mélòó jẹ́wọ́n ọ̀rọ̀ ni méjì wọ́n kúkọ́ ní kùránì tàwọn yàtọ̀ sí titiwa wọ́n tó wá ní tiwa yẹn gangan àwọn Abubakar Umar Usman wọ́n ti dàrú mọ́ wa lọ́wọ́ wọ́n nígbà tí ọlọ́run sọ alámúnáṣírá kalẹ̀ ọlọ́run bá ní alámúnáṣírá laka sadrak wa wada'na anka wizrak alladhi anqadha dhahrak wa rafa'na laka dhikrak kílọ́kàn fàyínà wọ́n ni tọ́kàn kọ́yẹ̀ wọ́n ni wọ́n rọ̀fà náà laka zikrak bí àlíyí sọ́hara ọlọ́wọ́n bá gbé ọga pẹ̀lú àlí tó jẹ́ àna rẹ̀ ọlọ́wọ́n sọ̀rọ̀ àna nínú Kùránì ẹ̀sìn àgbélẹ̀rọ ẹ̀sìn burúkú ẹ̀sìn jàmbá tọ́lọ́sì tẹ̀sọ́fà náà fẹ́ iná náà nàzàlìnà zikra wa iná lahu lahafizun ọlọ́wọ́n bá ní sọ orí Kùránì wọ̀mínà akọ ìdìhìm ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn wa àkídà tó fi hadith ṣẹ̀rí àdìsí ànábì tá ń gbẹ̀yẹ̀wò yẹn àdìsí tá a máa fi mọ̀tún ma kùráyìn sẹ́fọ̀ kúrò bá sádìsí kùráyìn ò lè ṣe lò ọlọ́run wà kí mo sọ láta ayá bó ló ṣe kírun ọ̀hún sọ́kọ̀kọ́ fèrè kalẹ̀ kò tó rùkú ni àbó rùkú kò tó fèrè kalẹ̀ nínú súra wo nìyẹn wà ìsóúnjálò mẹ́rin láàkì ní zúrì mẹ́rin láti ní ìṣá mẹ́ta láti magrib inú súra olówà níbo láti rí jama inú hadisi àwọn ti mọ̀ pé táwọn bá ti dàdísì rú ẹ̀sí ti sékí ni ẹ̀sí ti dàrú sẹ́sẹ̀ mọ́ wá dàrú sí jama ẹ wò gbọ́ púpọ̀ tá gbọ́ lẹ̀ yorùbá yìí jama ẹ wò gbọ́ púpọ̀ tá gbọ́ jọjúmọ́ àwọn ìyálà ìyá ìgbọ́ púpọ̀ ọ̀rọ̀ tẹ́yìn ọgbọ́ tí ó sì lajú lóòrùn tó ní rọrùn sùmọ́ ibi wọn láàbò bá kiri ọkọ wà nínú garu saur nígbà tá lọ madina ha mọ malik ṣáfì àbọ wà nífà ahmed ambali wọn ní àbúbá kiri lọ́wọ́ mbẹ níbi òní tíra burúkú yẹn wá wọlé táwọn afẹ́ wọn sọ fún pé ẹ dákẹ́ síbẹ̀ dákẹ́ màá tún sọ tuntun fún yín <laughs> ẹ ti ẹ ti tọ́ba wọn sọ tán yóò wá pé ẹ lè rí íńtánẹ́ẹ̀tì ẹ̀yin náà rí bẹ́ẹ̀ ó ní ká lè wo mọ́sibálà ẹ̀wọ̀n jama ilé ilẹ̀ ibi wọ́n da àwọn oúnjẹ àjẹkù àwọn oúnjẹ tí ń rún ìgbé ọmọ kékeré wọ́n ni ká máa lọ lè mú tọ́da mẹ́ pẹ̀lú àwọn sí àwọn tí ní mọ́síbálà kan lẹ́nu íńtánẹ́ẹ̀tì tọ́jẹ́ pé gbogbo aburú làwọn kó síbẹ̀ ọkàn pírìtì ẹ̀ náà ni wọ́n máa sọ ni wọ́n náà mọ mẹ́rin wá gbogbo ọdọ́ tó pa síbẹ̀ ni wọ́n náà máa pa á wọ́n sì sẹ́lérí àdísì gan wọ́n fa àbúrò rà mọ́lẹ̀ pẹ̀lú àwọn àkàzíìbù irọ́ tó nípa Imam Bukhari wọ́n tó sì jẹ́ pé gbogbo ohun tí àwọn èèyàn bá ń sọ nílẹ̀ Yorùbá ń bí nípa sọ Bukhari Muslim ẹ̀yìn ẹlẹ́lẹ̀ èèwò lọ́dọ̀ àwọn ṣẹ́yà ẹ̀ẹ́dẹ̀ pé nǹkan kan náà wọ́n jọ sọ nǹkan kan náà wọ́n jọ sọ níbi tí omi ti tẹ̀yìn wọ̀gbìn fún wa nílẹ̀ Yorùbá nìyẹn o torí pé ṣẹ́yà ọ̀tá súnnà alùbídì alẹ́ Yorùbá ọ̀tá súnnà tó kí ló kù sí kálùbídì àkọ́ wa mú ṣẹ́yà lọ́rẹ̀ kó lè fáìtì súnnà ibi tí wàhálà ti ṣẹlẹ̀ gangan nìyẹn ló ṣe jẹ́ pé tẹ́lá àwọn òṣègbè jáde wípé tíra tí mo sọ yìí imam malik sọ bẹ́ẹ̀ nínú muwatta ní tí mo sọ yìí imam ahmad sọ bẹ́ẹ̀ nínú musnad ní tí mo sọ yìí imam shafi ọsọ ní kitabul umm ní <laughs> tí mo sọ yìí ẹlọ lè wò lọ́dọ̀ imam abu hanifa ó ṣàlàyé ẹ̀ wọn ò ní rìfà wa kò sí rìfà yẹn síbẹ̀ torí pé printed ni printed papers nínú google ṣé tíra tí ó súnmọ́ àsìkò ànábì lábìlì fún ni àbí tíra tó dé nígbẹ̀yìn ayé ìtawà wáyé ṣé tíra tí sí ní ọmọ pẹ̀tà àkọ́kọ́ nírọ́ ẹ̀yọ́ màá yá mi adẹ́gbogbo ológìfà kò níyẹ̀ fọmọ́ ṣe kíní fọmọ́ sàṣìra ká mójú táwọn ọmọ wa ká máa fà tí wọ́n tẹ̀lé ká máa lè kíwó tí wọ́n sọ̀hábà àwọn sọ̀hábà wọ́n yí sẹ́gbẹ́ wa bẹ́ẹ̀ nìkan nínú gbogbo wa látara bẹ́ẹ̀ èyàn màyá mi wọ́n dàdí sí náà rú ọ̀kan nínú wa muhammadu hasan alukasi filipitọ́ onáfókò ẹ̀ ó ní amma mayari wihi mislu abuwurera ó ní gbogbo ẹ̀sìn tẹ́ẹ̀bárí tí wọ́n gbà wá tí wọ́n gbè ládìí sí especially èyí tí gbà wá wà samura jundub àti samura gbà wá àtẹ̀yí marwan gbà wá wà ámúrù búnà láàásí àtẹ̀yí tí ámúrù ma áásí gbà falẹ́ sàlàwú ìndàlẹ̀ ìmàmíyá mínàlẹ̀ àìtì bári mẹ́kìdára ó ní àwọ kankan nínú ẹ̀sìn tiwa torí pé irọ́ náà ni gbogbo ẹ̀ báláwú dábàtẹ̀ yọ àdísà islam ìrun ti dàrú àwẹ̀ ti dàrú ájì ti dàrú tó jẹ́ pé ẹni tó bá ti gbẹ̀sí sí àyẹn gbogbo àwọn tẹ́lẹ̀ àyẹn kò ní ní válù ẹ̀ mọ́ kò ní wúlò fún mọ́ torí wọ́n ti da mẹ́mẹ́rù rẹ̀ rú wọ́n ti dọ́pọlọ wọ́n ti mú ìmọ́lẹ̀ kó ọkàn wọ́n ti ju òkùnkùn síbẹ̀